وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه والتابعين لهم بإحسان إلى يوم الدين أما بعد فسبحانك اللهم لا علم لنا إلا ما علمتنا فزدنا علما اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما اللهم ربنا زدنا علما اللهم إنا نسألك علما لا يغشى اللهم إنا نسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا وشفاء من كل داء اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى يا حي يا قيوم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 àti ẹ̀ṣọ́ ohun tí wọ́n bá ti ṣẹ́gun ṣe láwọn Muhammad sallallahu alaihi wa sallam títí yóò máa di ẹgbẹ́ tó ní àtúnyá lẹ́yìnlá a máa tẹ̀síwájú ní ìdílé ta'ala برحمته وفضله ومنه وكرمه منه تبشير سورة القيامة إليه سيان بلا يرضى قال هو وعد الله ṣáàmà ṣàlàyé lọ́rọ̀ rẹ̀ ọ̀rọ̀ tí ti tọ́lọ́ tí ti ta lẹ́nu sọ̀rọ̀ náà àwọn sọ́lọ́ ọlọ́dá ọjọ́ jáde ọjọ́ tẹ̀wọ́ jáde ọ̀rọ̀ ìfẹ́ inú àdáwọn lè fún àtúwà ìbánjòkó ìfà ayé tó lè fẹ́ sọ̀rọ̀ ọ̀nà òwà ti tọ́lọ́ tàbí ní ilé òwà máa ṣọ̀fẹ́ mara rẹ̀ ọlọ́dá ọmọ ìyá ṣọ̀fẹ́ náà gbogbo àlàyé tá a òṣèlú ètò gbogbo wa ń èyí tánà lérí èyí táwọn sọ̀hábá tí wọ́n kọ́ nínú ọ̀rọ̀ inú tàbí ọ̀rọ̀ bá ọ̀rọ̀ ṣúgbogbo ọ̀rọ̀ sọ̀hábá Yeah. أقسم بيوم القيامة ولا أقسم بالنفس اللوامة أيحسب الإنسان أن نجمع عظامه بلى قادرين على أن نسوي بنانه بل يريد الإنسان ليكفر أمامه يسأل أيان يوم القيامة فإلى ملك المطر وغسل البصر ورجع الشمس والقمر يقول الإنسان يومئذ أين المطر كلا لا وزر إلى ربك يومئذ المستقر نستغني من ذلك يومئذ بما ودع وأكثر بشر الإنسان على ربه بصيرا ومن أيقظ حريرا لا تحرك به لسانك لتعجل به إن يحرك يفعل وقرآنه فإذا فرقناه فاسترح قرآنا ثم إن علينا بلاغا كلا بل تعرفون العالية وتدعون الآخرة وجوه يومئذ ناظرة إلى ربها ناظرة وجوه يومئذ ناكرة تنجو أن يفعل بها قادرة كلا إذا بلغت الترقي وقيل القراط وظن أنه الفراق وانشقت الساق بالساق إلى ربك يومئذ المساق فلا صدق ولا صلى ولكن كذب وتولى ثم لا تبيع أهلية فقط أولى لك فأولى ثم أولى لك فأولى أيحسب الإنسان أن يترك ألم يجعل يده سبحا منا ثم كان عبدا فغلا فسوى وجعل منه الزوجين الذكر والأنثى أليس ذلك بقادر على أن هي الموتى سورة الكلام àwọn nǹkan tí ṣúra ní àṣẹ ìbáwà ṣọ̀rọ̀ nípa rẹ̀ wọ́n lè tó ní ṣe pẹ̀lú ọjọ́ ìgbìyànjú alùkìyà àwọn ẹlòmí irú àwọn aláìgbàgbọ́ wọ́n ṣàtàkù ìgbègbè ọlọ́wọ́n ọba ò lè lójú wọn àwọn ojú rò pé gbogbo ti jọ jẹ́ lẹ́yìn tá a ṣe ra tí kò mọ́ ti jú tá a ti ní abára tá ti di ẹ̀pẹ̀ gbogbo lọ́wọ́ bá ṣe ojú wa lè àti pé kí ní dáadáa náà kí ní jẹ́ náà kò sí jẹ́ bẹ́ẹ̀ àwọn akẹ́kẹ́ àwọn يوم القيامة يا يهود يوم لا تنظر اليوم كلمة يوم أقسم بيوم القيامة سبحان في يوم القيامة الجنة إلى الجنة الجنة الجنة ọjọ́ ìpìyàmà àti èṣe lọ́bí pìlá ìpìyàmà àti wà lọ́tọ̀já èyí tàwà mẹ́gbẹ́lẹ̀ òjò ti wà láàpọ̀ sí mo fi náàpùsí náàpùwà Ọlọ́rin mo tún wá fúra bákan náà. Bí náà ṣe ń lọ́wọ́ ìnáṣí alìlàwà mo fi ẹ̀mí ẹ̀mí tí ma ń kábàámọ̀ àtẹ̀yí tí ma ń bú olówó rẹ̀ mọ̀gbùgbùra alìnáṣí alìlàwà ìran àkánù ẹ̀mí àwọn onímọ̀ ìwà tó wá jẹ́ bí mọ̀ṣálàtì náà àwọn àkóbíṣẹ́ sí ìyá sí ìdáṣù àwọn mítà sára wáyà yìí wọ́n ní ajá sí pé ẹ̀mí tí ń bẹ lára wa ẹ̀mí tà ń gbé kiri ìṣẹ̀lẹ̀ ayé ìran ẹ̀mí mẹ́ta mélòó mẹ́ta wọ́n ní ẹ̀mí kan ní an-nafsul ammāratu bis-sū' an-nafsul ammāratu bis-sū' ìran àkọ́kọ́ yìí القرآن نشير olùwàlú wà máa kí bá rí kò náàfí ìrìnà ní náàfí aláàmárọ̀ tó ń ìṣòro wọ́n kò náàfí ìrìnà ní náàfí aláàmárọ̀ ìṣòro yíra fẹ́ sí ẹ̀mí a yóò wá ní àdínáṣọ́lọ́wàá النفس اللوام أي النفس التي تلوم صاحبها ẹ̀mí tí ó máa ń bú olówó rẹ̀ ẹ̀mí rẹ̀ tí ó máa bá ẹ̀mí ẹ̀mí rẹ̀ tí ó máa bú ó ní àmì ẹ̀mí ìrẹ́lẹ́kẹta ní ẹ̀mí ìrẹ́lẹ́kẹta ní ìgbàra tó lérò

ẹ̀mí lọ́pẹ̀ balẹ̀ ẹ̀mí ẹni eré alùkùránì tó sọ yìí nàbọ̀ olúwa ni yá àyíyàtò àdínáṣọ́gbẹ̀ mọ̀tọ̀mà iná ẹ̀rẹ̀ ìlà rọ́pẹ̀ ẹ̀rọ ìyàtà màrùn-ún-yá pàdé lórí ìlàdí wọn lè fún ìjẹ́ يوم يجعل النفس راضية مرضية عبادي النفس الأمارة بالسوء هي النفس الشريرة النفس الشريرة واليمين التي تأمر صاحبها بالمدارات والسيئات والمكروهات والمحرمات irú ẹ̀mí ẹ̀ in tó wù máa ń sábà pàṣẹ olówó rẹ̀ tí kó sáà pàṣẹ pàṣẹ kìí pa olówó rẹ̀ láṣẹ dáadáa ẹ̀mí burúkú rẹ̀ àwọn èèyàn fọ́wọ́n bẹ́ agbọ́ngbẹ́lú ayé ni irú tí jẹ́ lára tí wọ́n ni nǹkan bí nǹkan burúkú lẹ́yìn ó mọ̀ níbẹ̀. Òun ní máa ń padà tí àwọn ìran kan ní èèyàn pé ibi kó máa pàdé. Ẹ̀mí ẹ Àdínáfùsùn àmọ́rọ̀ tó lè so, àdínáfùsùn ṣẹ̀rẹ̀ ẹ̀rọ tí ń bẹ lára ẹlòmí, ó ní yóò ṣe pa omi ènìyàn, ìyẹn ẹgbẹ́ rẹ̀ tán, yóò ṣe kún ẹlẹ́rẹ̀ rẹ̀ tán, yóò sì máa jẹ́ ìgbàdá ìjẹ́ ọmọ ẹ̀mí ìyẹn ló wà lára ó ní o ṣe ní yàyà lẹ́gbẹ̀ẹ́ tí ẹ bá nígbà àwọn èèyàn bẹ́ẹ̀ alùpù áàlì ti dámọ̀ pé ìrù wọn bẹ̀ ẹ̀mí burúkú ní bẹ̀ lára ìlú ẹ̀rọ àwọn ìbáwọn ní ọgbọ̀ ẹlẹ́mì èṣù tó ráwọn ìwà ìbàjẹ́ ìwà ìkà ìwà tẹ́ẹ̀kọ́ pé á ìyá ṣe máa ṣe ilé ilé yìí nínú tí wọ́n jẹ́ bàbá lọ́wọ́ ìgbàgbẹ́ ìkan burúkú ìkan ìgbà mí wọ́n bẹ èyí yẹn tí wọ́n bẹ láàrẹ lórí láti kéré yóò kàn dàgbà sí lára bó bá ti wá ń dàgbà ẹ̀rí burúkú yóò ti máa dàgbà àti kéré ẹ̀bá ìwọ̀n ọmọ bẹ́ẹ̀ ẹ̀mọ́ ìwọ̀n náà ẹ máa ń wọ́n rìn pẹ̀lú àtúwà ẹ máa ń wọ́n rìn pẹ̀lú ìtọ́sọ́nà ní ẹ̀rọ àkànnà ìgbé kíkọ́ mi. tí wọ́n rí àìnáṣùlà amárọ́ tó fi sún ìlú ẹ̀mí tí máa ń parí láti ẹwú ì gbogbo ìran mi ìrẹ̀ ló nínà sí ìbùtì ẹ̀lẹ́ ìwọ́n náà níwọ̀ gbogbo ọmọ ìlẹ̀lú náà máa ní ìpín kan bó ti lè wọ́n tẹ́ ní ma nípa rẹ̀ ìlú ẹ̀gbẹ́ ẹ̀gbẹ́ ẹ̀gbà ti wá ní yóò máa bẹ̀rù onígbà ní ìwà ìṣẹ́ tó wọ́n mọ̀ pé ẹ̀ṣẹ̀ sí ní kí ní ó sì bára rẹ̀ bẹ̀ kí ló sùn ẹgbẹ́ tí máa ń pani láti ẹ̀gbọ́n ìyẹn àdáwà Yusuf àdéṣọ́ láti ọ̀sọ̀lá mọ́ aṣojú ní wà máa kùbá rí onáfsì ó nílé ìfún ẹ̀mí ara mímọ́ ìnà náfsàlá àmáwọ́ tó ń rí ó jẹ́ ẹlẹ́gbẹ̀ẹ́ àti àmà àti àmì ẹ̀yìn àmà àti àbò ìjọ náà ìwọ tó bá bára rẹ láwọn àyíká ń gbà mẹ́ta bóyá wọ́n kọ́lé kọ́lọ́wọ́ lóṣù wà lẹ́bi three story building four story building five story building wà ní pọ́ọ̀sì láti wà lókè pátápátá òtú wà ní pọ́ọ̀sì láti wà létí ibẹ̀ fún lójú látòkè sílẹ̀ tó bá wà létí ibẹ̀ tó yọ orí yẹn sílẹ̀ bẹ́ẹ̀ ni mo sọ fún ọ dáhùn àtìṣe ìṣòwọ́lẹ̀ wà lóbi kí ẹ̀ ah, máa ń jábọ́ láti ilé ìlú méjì kan lẹ́sẹ̀ ò dáhùn kí ló kọ́ pẹ̀lú kọjá láti kí ló ṣe ẹ̀lọ́gbọ́n òun báyìí annafsul amáhóní ní mọ́mọ́ mi ẹ̀ta wà ṣe tọ́ lè jẹ́ gàbá lórí ẹ̀mí ẹ̀rọ ìrọ́jọ́ ọlọ́run ìgbó tó fi ọlọ́run ṣọ́láwò ẹ̀kọ́ bí tọ́ sí ìbàjẹ́ lónìí ìdánpá ìdánpá ìdánpá ìdánpá

ẹ̀kọ́ táwà ń kọ́ láàrin èyí táàdì nẹ́bí Yusuf aléṣọ́lá ó ní bí alẹ́bí ọlọ́run tó bá lè sọ pé wà máa ò bá rí òdá sí ìrìnà ìlàṣàlá àmàrọ̀ tó ìṣò tálẹ̀ ní ìlàdíwọ́ ẹ̀rẹ́gbẹ̀gbẹ̀ ìṣẹ́ máa ń sọ̀rọ̀ bá yóò mọ̀ sọ̀rọ̀ bí ìgbà pé pé òun pé tán tálẹ̀wọ́ ọ ma sọ ní pé ọlọ́run mọ́ jẹ ìdàmù ẹni tí ó tí ṣe bàjẹ́ kan ló ní ìgbé ikú wọ́n ti kú náà ní ẹni tí ó tí pààyàn fọ́nà pọ́ òun lè pààyàn láìláì wọ́n bẹ̀rẹ̀ fọ́nà mọ́ sí ọdá pààyàn ẹni tí ó tí jalè wọ́n fọ́ra rẹ̀ mọ́sọ́wọ́ òun lè jalè wọ́n lè já ọgbẹ̀rẹ̀ fọ́nà mọ́ sí ọdí tí ó mọ́ jalè àwọn ṣètàlù gàrábà wọn ni ẹni tó sí mú sí máa fọ́ mú bá sọ pé àwọn àyíò lè mú sí láìláì sáà ni wọ́n àwọn tó jù ọlọ láti àwọn gbò ẹni ọlọ́run tí ó ti ṣe tọ́lọ́ tí ó ṣe jùná máa fọwọ́ gbá àti àwọn olè ṣe jùná láìláì àwọn kan jẹ́ ni ọlọ́run jù ọlọ láti àwọn ọjà lọ ọjà lọ láwọn fáà mímọ́ sábà ti ṣọ́ ṣe pẹ̀lú ìgbàmọ́ ìpẹ̀lẹ̀ fọ́ọ̀sùn lọ́nà fọ́ àtìmá kí mú pé ṣọ́ṣì ọ̀lọ́pọ̀ àti àti bọ̀tán dáadáa oníbẹ̀rẹ̀ sọ ní jíjẹ́ o ẹni ó ṣàṣeyọrí ní o ṣọ́dí tẹ́jì àti ẹbá gbìyànjú ọ̀rọ̀ ẹ̀sùn débò ní à ń gbìyànjú ní wọ́n ti ìfọwọ́ sọ́dà aláwọ̀ àtẹ́ṣe ìgbọ́lọ́lá àyíwáyé wọn ní àbẹ̀lẹ̀ yóò ṣíṣàtọ̀ ń bẹ àṣà ọlọ́run bá ọ̀kan lọ òun náà lọ lè ṣíò kanáà inú pé ìyẹn wá mọ́ tí ó pàdé láì mọ́ tí láwọn àṣíkò tí wá ń yẹ pé kí ó dàbí àwọn èèyàn máa fi tí ó jagun èèyàn bá ilé ọjọ́ pé nìkan mọ́ tí ó wì kan gbogbo èèyàn ló fẹ́ tàbí àwọn ọkùnrin tó wá جبال ما شاء الله تبارك الله عمرس شخص black black àwọn sáyẹ̀sì lé sí sísà bá ti bá nílé ọ̀ ti fi gọ́ọ̀yà lọ́tọ̀ àwọn òmìnira ó parí tó sábà ìlú ìgbẹ́jẹ́ mọ́ sábà máa bá ń kọ́ wọn tó fi ṣúnà lókò ṣúnà lókò ṣúnà lókò tó bó ṣe ráàdì mission sí one of the university generals ní pọ́pọ̀ òmìnira ó wọ iye bá ṣíṣe máa ń sára kí ni oṣù oṣù àgbọ̀ ọ̀ṣẹ̀ eré lápẹ́ ojú ṣọ́ọ̀ṣì nù àṣẹ́sí ń sáwàdà àbá mímí sí ẹ̀sì ní padà àwọn ohun ìgbà tí mo lọ́rọ̀ lẹ́yìn tá a ṣe ń rí yìí sí ìlànà ṣàlà àmọ́ tó ṣe àwọn àgbà àwọn oníṣọ́pẹ̀ ni ọmọ ìṣẹ́ máa fẹ́ ìwúrí ẹ̀dà ara rẹ̀ àbá máa fọ́kàn bá rẹ̀ lórí ara wọ́n pẹ́ lọ́pọ̀lọ́ mọ́já rẹ̀ tó ṣe ọ̀gá ẹni ọlọ́run yẹ́ ní eré ní iṣẹ́ eré ní máa ń ṣe ọ̀rọ̀ rẹ̀ onímọ̀ṣọ́ ìjọ́ṣe eré ìjọ́ṣe kọ̀ọ̀kan ó wá ní mohamed mọ́sálásí kò ní rẹ́kọ́dù pé èyàn kò sí láyé kò sì ní rẹ́kọ́dù pé èyàn ṣe ìsìnláyé láyé kò ní rẹ́kọ́dù pé èyàn jáyé kìí ṣe sí ìjẹ́ṣẹ́ o orígbélá màṣúmọ́ ilẹ̀ ìgbìyà àwọn ìgbìyà lọ gbà kàbáyìí kan àrídájú sọ̀rá ìdí pé ìtọ̀wọ̀ dáadáa Táwọn ẹ̀ṣẹ̀ kéèkèé kọ̀kan bẹ̀ tí wọ́n ṣe tuntun, àmọ́ ẹ̀ṣẹ̀ tó ṣe pé ìlànà àṣàdá ti rẹ̀ ìbẹ̀rẹ̀ sí ìyá. Látara dáadáa rẹ̀ tó pọ̀ ní kò jágbà tó jẹ́ tó ń dẹ́dẹ̀. Lásìkò ó bá fún jọ́gbà. Ó náà tí wá wo rẹ̀ tó wọ́n ní nínú súnà sílẹ̀ ká lọ sí tó ga ápẹ̀rẹ̀ mẹ́ ibi ó wá sí pé kó wo pé irun tí ó wulẹ̀ báyìí ó bá ṣe déédé ilé ìwẹ̀ àwọn nígbọ̀ mọ́ṣáláṣí báyìí tí ó wá ń pè irun tó fẹ́ pè irun ìyàwó onígbọ̀ rẹ̀ nígbẹ̀ tó mo ti rí ìwò rẹ̀ náà ó ń tẹ́lẹ̀ ní ìgbàlù ó mú ẹ̀wọ̀n ẹ̀bá báyìí ẹgbẹ́ ìlú parẹ̀ mọ́ a ń wọlé tọmọ bí ìlà gbogbo ṣọmọ ọ̀rọ̀ gbọdọ̀ pàwápọ̀ nígbà tí tó wọ́n pàwápọ̀ eré ni àwàdání eré ni àwàdání ń lọ lórí ń bọ̀ lórí ìyẹn ló kọ́kọ́ dáhùn ìyẹn náà ṣàpọ̀ ìyẹn náà lọ́wọ́ gbà ìyẹn náà wò ṣe lánàá ìyẹn náà wò ṣe balẹ̀ àbá àti the end of the day mo bára wọ́n ti ṣe ní ìgbàgbàgbé ìtàn orí ìdí náà gbogbo ọ̀sán ìyàwó ṣùgbọ́n fàájìmá ṣùgbọ́n alákọ̀ọ́jì àti bọ̀dọ̀ gbóòlù ọmọ ìyá àti pọ́npọ̀ kàbá nínú yàrá rẹ̀ èyí àti ẹjọ́ tí ìlú mi na àǹtì ìtàṣí mo ikú ọlọ́run ọ̀rọ̀ àìmọye onílè fọ́ọ̀bù tí ó fọ́ọ̀bù tó dá múra kan tó lè ṣe bá ọgbọ̀n when when I was using the cow eh? I am once in the cupboard in the in the in the àti bíbá ẹ̀kùnmọ̀ yóò tún wá sí yóò tún wá kó lámọ̀ pé wà ìwọ̀n ìgbà àtà ilé ìgbìyànjẹ́ bẹ̀rẹ̀ wọ́n gan ló tún wọ́pọ̀ sáramọ̀ sí ilé sars kẹgbà yóò tún wá ṣe tó rẹ̀ṣùn ọba ilé mẹ́rin pé ah, ìdíṣúnmọ̀ lẹ́gbẹ̀ẹ́ ìyẹ́rẹ̀ ìṣúnmọ̀ lẹ́gbẹ̀ẹ́ ìmọ̀ sí padà ah, àwọn ilé símbọ̀ ó wálẹ̀ fún kẹfí tí èsì ọmọ ìyànlẹ̀ nǹkan ti bá oní jẹ́bẹ̀ àmá níjọ́ òfèrè tó lù jẹ́ bá ti ṣe padà àdẹ́bọ̀ nǹkan ti bá kò sí rẹ̀ sí ìjọba kò ẹ̀ṣẹ́ ti bẹ̀rẹ̀ sí ní lára láti kò sí wà láyé tí bá sí dára ibi jẹ́ ìjọ tẹ́kẹ̀ ó ti yọ ọdìkọ́ àkọ́kọ́ kó fi ẹ̀sùn yọ ọdìkọ́

ọwọ́ obìnrin pé pé ẹjọ́ ọmọ ọwọ́ yìí ìfẹ́ lọ́gbẹ̀ẹ́ sílẹ̀ gbogbo apá rẹ̀ tí wáyá padà mọ́ rí olùsọ dáadáa kan lọ́nà orúkọ ìmọ̀ polówó amúkúrúṣù tó sì jáwó ara rẹ̀ láìpẹ́ lágbo ẹwà àbáyé gbogbo kí ó bí àtọ́lọ ìdáfà náà àbáfà mọ́ lẹ́sìn láàbù kiri pẹ̀sẹ̀ náà wọn lẹ́sìn láàbù pé yà ní ìròyìn bá yá ṣọ́ọ̀ṣì ló ń lọ ọ̀pọ̀ mọ́ wa tẹ̀lé ọmọ ìyá ìṣẹ́lọ́gbọ̀n lè pé ìbáàbù ẹ̀ náà ráwọn afáàbí sọ̀rọ̀ lórí ilé ọ̀nà ìbáàbù náà kò lẹ́ṣẹ́ sí ìkún tó bílá fún pèsè lẹ́ ájáàdì lọ́ṣì dára wá lẹ̀ ọ̀ndọ̀nù ọ̀ndọ̀nù àgbẹ̀lẹ́gbẹ̀rẹ̀ ìwọ̀n pé àgbẹ̀lẹ́gbẹ̀rẹ̀ ìwọ̀n pé lọ́pọ̀ kàbálẹ̀ lórí ààrẹ ẹ̀ẹ́dẹ̀ àwáṣe ṣe súnmọ̀ ìdí gbogbo ṣe ń dé àwọn ọ̀tọ́ ṣe àìmọ́yà àwọn ilé fòwà mẹ́ wọn àwọn kan sálàfíì sàlàfíì sàlàfíì sàlàfíì sàlàfíì máṣàlá tàbà a ma wọ́n ló ní o wọ́n ti ṣáàjì báyìí wọ́n ṣáàjì báyìí o sálàfí fọ́mọ́ ní fúra ìsìláàmù ọmọ ọjọ́ ṣọmọ̀ta ní ti wọ́n rí pàmọ̀ ọlọ́run pẹ̀lú ààrẹ tí a mọ̀. Wọ́n máa bá ìrìnàfí ìrìnàfíṣàlá ìmọ̀. Wọ́n máa bá ìrìnàfí ìrìnàfíṣàlá ìmọ̀. Ẹ̀mí yẹ̀yà nọ́fṣù àmúrọ̀ tó bí ṣù, ìbẹ̀ lára mi bẹ̀rẹ̀ rẹ̀. Àwọn àbáwálẹ̀ Yorùbá náà máa àtọ́gbọ́, kèrè bẹ̀ lára mi rẹ̀ ààrẹ náà yẹ ń bẹ lára rẹ̀ gbẹ̀gbẹ̀ ààrẹ náà ọba fún gbẹ̀gbẹ̀ ààrẹ náà tèmi ń bẹ lára mi ní tèmi ń bẹ lára mi yẹ ń bẹ lára rẹ̀ tí lọ gbé kiri nígbà tó mọ̀ pọ̀ ní ìjọ tèmi ń bẹ lára mi ní gbẹ̀gbẹ̀ ààrẹ náà ẹgbẹ̀ láàrín rẹ̀ gbọ́rún yẹ́ yóò mọ̀túnmọ̀tún ìgbà rẹ̀. Mo sápàá tí lè ṣe sọ́, èyí wọ́n wí lè pé oníkálukú mẹ́ lára. Oníkálukú ìṣẹ́ kí ni ìgbẹ̀ lára rẹ̀. Oníkálukú tó sì tọ́jú sí ìsára. Má bọ́ra rẹ̀ máa má sì wó lẹ lẹ́ni tó ti má ọtí ìbáwò àmá wó wọ́n náà ṣáàì ọ̀run jù ọ̀run gbé ẹ̀kú àti jẹ̀kì ọlọ́pàá àti àjẹ̀kì ohun wọ́n náà kọ jẹ́ni ọlọ́pàá gbogbo àmọ́ ìṣẹ́ ajẹ́ tí a sí kìí gbogbo ẹni tó dáa ló máa ń sọ dáa kìí ṣe gbogbo ẹ tó ní bẹ̀rẹ̀ dáadáa ní máa ń ní òpin dáadáa annabuwa Muhammad sallallahu alaihi ó wà nínú hadith Àdábìdá ẹ̀rẹ̀ tó jẹ́ Mùsùlùmí làyá àmàlì bí àmàlì àtàlìjẹ́. Ẹ̀sìn máa ní tí ìwọ máa jẹ́nà lónà gbogbo sọ́rọ̀ tó máa jẹ́nà ó ní ṣáàtà máa yà kú òlòbé ilẹ̀ wà bẹ́ ìlàáhá ìlà ẹ̀ṣù wa máa rí pọ́ máa jẹ́nà rẹ̀ ẹwà rí àti point ẹwà rí pé àá ìtókù tẹ́lẹ̀ yóò tó àjẹ́nà tó ọ̀nà wọ́n ẹwò pé ẹgbẹ́ fún Ànábì ní fàyẹ́sù ló pa àánú ìlú kìtà. Àkọọ́lẹ̀ ta ṣe kọ pé àgọ́mọ ẹgbẹ́ ìwọ̀. Àkọọ́lẹ̀ ń bà wá. Fàyà àmàlù bí àmàlì àdínà. Gbogbo ṣọ́mà àdínà fi máa fi ṣe pàtìlẹ̀ náà, ó sì bẹ̀rẹ̀ sí ọmọ اللهم إنا نسألك حسن الخاتمة اللهم إنا نسألك حسن الخاتمة اللهم إنا نسألك حسن الخاتمة إيه أتبتاوى أبدا عمل بينها على بسني وإن الحمد لا يعمل بعمل أهل الناس أنا لي وفي ما fẹ́jẹ́ ìbáwọn bá iṣẹ́ ọmọ náà yóò máa ṣe hatta ma yakunu bainahu wa bainaha illa dira in tó kùkù wọn

láyé lónìí gbogbo orú ẹ̀ wà pọ̀. ẹ̀kọ́ ọbẹ̀ ni pé wọ́n fojú ọmọ náà wọ ẹnìkan wọ́n sì fojú ọmọ àjẹ́ náà wọ ẹnìkan ẹni bá ń wúwọ ọmọ náà ọdún ó wọ́n wúwọ ọmọ náà má wà sí lọ́sùn ẹni wúwọ ọmọ àjẹ́ náà ọdún ó wúra síwọ ọmọ àjẹ́ náà wà sí a máa ń pèsè wúwọ yìí kò dájú kọ́ kó lá dáadáa mo lè ah, bó ni wọ́n mọ̀ ń sọ bẹ́ẹ̀ náà fúnra wa alẹ́gbà musamman máa ṣe lọ́pàá wọn sọ wọn wọ́n ní ṣòfò ó sí wọn lọ

ọ̀n wárò náà pa o àmọ́ wọ́n fún injúrí àwọn àlọ́ fún ìṣẹ̀lẹ̀ kálùkùbá lọ́wọ́ ṣòro ó wá yẹ kó ní gbogbo èèyàn wà kó wá lọ rí hásìbí kọ́nà kan bí kí gbogbo àdúrà níbi ìlóṣù ní ẹ̀kan wá lọ rí hásìbí kọ́nà lọ ìgbówá hásìbí ẹ̀rẹ̀ wá wá bọ́ra báyìí èmìnà aṣábàlì ojú bá mú ìjọra ní èmìnà aṣáyíwá kàtàkílẹ̀ sí èrò ṣàì kàtàkí ó bí jẹ́ páwọn ilé ìlú pàrọ̀ èmìnà àpàrà ó wá mú ìjà tí ń fi ń já àkọọ́lẹ̀ tí ó bẹ látọ̀dà lẹ́gbàá wà fún ọ̀ṣùgbà tí gbogbo ẹni tó bá mọ̀ràn para rẹ̀ ẹni tó lò pé para rẹ̀ ni a bá góòlù irúwo rẹ̀ láti inú jàánàmà níjọ̀gbé ìdàgbàmà yóò wá máa fi nǹkan yẹn síra rẹ̀ tó fi síra rẹ̀ tó fi para rẹ̀ láyé àmọ́ tó bá tó ń fi síra rẹ̀ nínú ọgbà jàánàmà láàyè mọ́tò fi yá àlàrà. Tọ́ba mú ìdáhùn ibi táà fi wọ́n di ìdàmú yẹn ó bá fi kúnlẹ̀ so so dáa ó wà ìdásókè a ń pèdè ká ní àárín náà tí ó wọ́n bá fọwọ́ kan bí ibi tí gbáyà rẹ̀ parí tí bí inú ti bẹ́ bẹ̀rẹ̀ wọ́n fọwọ́ kan ti ẹ̀nà orí omi àbọ̀ orí omi orí omi ìdáyìn ó wá fọ́ sí ara rẹ̀ Ìkí wọ́n bá ìṣẹ́ òkú. Sàábé sí owó wọ́n sọ pé a, anájílọ́ mọ̀ ní ẹ̀mẹ̀lì, mo fẹ́ mọ̀ tí ó pè wọ iná, ó ti ní àṣọ́ ti ìjọba. Lẹ́ẹ̀kẹ́ náà ló bá ṣe kàbàkàbà pálọ́dà náà bí, a, aṣèhádò, annaka ilé ànábì àmúgbà pólọ̀ ló rọ̀ ṣọ́nù tó ọgbàbò ọgbà mi ló jẹ́ lọ́n tẹ̀lé káàkiri wà máa dà tó bá ṣẹlẹ̀ ní ọsọ kí ló ṣẹlẹ̀ oníbà àti ń bìnú ọkùnrin tẹ́ sọ pọ́ máa náà lẹ́ẹ̀kan ànábì nígbẹ̀ ní ìtàfihàn mi bó sọ ọmọ náà ló sọ kí ni wọ́n rí ó sì báyìí ó sì báyìí ó sì báyìí ó sì báyìí ó sì báyìí أنا لي دارين إن العبد لا يعمل بعمل بعمل أهل الجنة فيما يبدو لله وهو من وعده فيما يبدو لله ẹ̀dùn ní o máa ṣiṣẹ́ ọmọ àdìdẹ́nà nígbàwò yóò máa rí ní kéṣọ́ máa tẹ́lẹ̀ méjì àmúwájú ọlọ́wọ̀ máa náà yóò rẹ̀ ìṣẹ́ ìṣẹ́ lẹ́nu ẹnu ní ó sì máa ṣiṣẹ́ lẹ́ni tí ó máa sáwọn ẹ̀ pé

إن النفس لأمارة بالسوء يرى كبير هذا ṣọ́ra tó wẹ̀ lẹ́yìn mo ti bá ṣe fọ́ ìbẹ̀rẹ̀ ara rẹ̀ ara tí ẹni kẹ́kọ́ ìbẹ̀rẹ̀ ara tí ẹni wà rí ní tó bá ṣe gbẹ̀yìn ní òfìjọ́ ti rẹ̀ àkókò ní kálẹ̀kú ọmọ àṣìṣẹ́ rẹ̀ àti bọ̀tán lágbàá ní gbogbo ìjọba àti ìbọ̀tán lọ́gbà àti ìbọ̀tán lọ́gbà kódà ilé mọ́ sábà aṣọ kiri kan bábá rí nínú ẹni tí ń wà náà tàbí tí ń wà nìkan náà ta ló yẹ kó mọ́ bẹ̀rù lórí rẹ̀ ìwọ́n tó ń wà nìkan náà ayé ọ̀pọ̀ rẹ̀ tí kí gbọ́dọ̀ ọmọ àjẹ́ gbọ́dọ̀ máa bẹ̀rù lórí ọmọ nẹ́gbẹ̀rẹ̀ lórí ẹ̀gbẹ̀ ara rẹ̀ tó ọmọ náà ìwọ tó ń kí ìwọ tó ń gbáwẹ̀ tó ń ṣe ṣúnà tó ń ṣe islam tó ṣe gbogbo ẹ̀ ẹni tí mú gbó ẹni tí tàtẹ́tẹ́ ẹni tí ń pààyàn tí ṣe ṣùnà tábá níta ní ẹkọ́ mọ̀ bẹ̀rù tó ń tọ́ náà lọ change ìdí ilé ẹ̀yìn lé

ìwọ́n tó wá ń ṣe lọ́lọ́ tó ń gbọ́dọ̀ lọ́n sí dáadáa ń bẹ lára rẹ̀ tí jẹ́ ìṣẹ́ ó bá ṣẹlẹ̀ sí ọgbọ́n ni wọ́n padà sí àfáàní ọlọ́ọ̀dá ọlọ́ọ̀dá ìgbà sí ọ̀run ọ̀run kírun ọ̀ní kírun mọ́ ọmọ tí ọmọ mú tí ọmọ ṣe ṣìná ọmọ ṣe ṣìná òfin láìṣẹ́ ọmọ láìṣẹ́ nígbẹ́ tí mo fura sí ẹ níyọ́ tí àwọn ìbàjẹ́ tó wù bá ti ń ṣe lánàá tó bá ti pé sí ń bẹ̀ẹ́ wò fura ọrùn aṣọ òfura aṣájá náà àjọ òfura àjájìn bó ní yóò fúra olóòkú lẹ́nu lọ bó bá fúra ṣètọ́ yóò bá tí olóòrí lẹ́mọ lórí sọ lè yọ̀wú wọ́n tẹ́lẹ̀ ṣe máa wó rẹ̀ pé ah, ọ̀dí síbẹ̀ fúra sílẹ̀ wọ́tọ̀ ìjà rẹ̀ ọdún wọn gbọ́gbọ́n kó làwọ́ òkú bí pàpọ̀ tí ń gbọ́gbọ́n jẹ àwọn ṣe ṣùgbọ́n mẹ́lẹ̀ lè gbé sánú àlálẹ́sùn ìgbà sí rán wà lọ́wọ́ ìwọ mọ̀ rẹ̀ àwọn nígbà tètè discover ìwọ tètè discover rẹ̀ ìfẹ́ àtẹ̀kù ni mo ti rí lánàá kọ́ yìí nígbà tó náà yìí bẹ̀rẹ̀ àkómọ ilé dé à ah. àwọn ọmọ hajj pé àwọn sísá àgbà àwọn ọmọ sísá àti àwọn ọmọ gbogbo náà àtàwọn bọ́lá àpá àwọn ọmọ àwọn ṣáà àtàwọn ṣe àwọn profession àtàwọn tó nígbà kálukú bẹ̀rẹ̀ súnà tó jí yẹ́ ìgbò gbàdé súnà tó dé ilẹ̀ ìbá ìpáṣọ náà bàbá ó ti délé bọ́ ọ̀ àmáwọn big period yẹn láti pé tú láti 99 mọ́ 2000 2001 máṣọ náà bàbá súnà lè súnà táwọn èèyàn gbàgbà náà súnà ló fà àfà ọdún sísà ní ìpò ilé ìpínlẹ̀ ìpínlẹ̀ ìpínlẹ̀ ìpínlẹ̀ ìpínlẹ̀ ìpínlẹ̀ ìpínlẹ̀ ìpínlẹ̀ kó lè rí nìkan àwọn tí sàdá lékún nílé tó ní nìkan bù lánàá àwọn náà ti ṣíjú kúrò láwọn ògbò nìkan bù lọ́dún tẹ́lẹ̀ kó lékún nílé èyí mọ́ sí sàdó ni pé àwọn fámìlì rẹ̀ mọ́ ìrìnà tó máa já sí òòtú nípò lọ́pọ̀ ìlú kan òṣèlú gbà lónìí fún ẹ̀ tó ṣílẹ̀ tọ́pù láì láì pọ́sì nǹkan tí ní àpá tó ó rí bí iye tó

ìran kan ni ẹ̀yìn rẹ̀ ní ìdí àti lọ látàrọ̀ ìran kejì wá ní an-nafsul mutma'inna olùwàníyà ìyẹ́tò an-nafsul mutma'inna tó jẹ́ èyí ìlà pẹ̀tẹ̀rọ̀ ọ̀bẹ̀yẹ tó ń mọ̀ يا أيها النفس إلى ربك راضية مرضية فادخلي Sọ́rẹ́ ni ẹgbẹ́gbẹ́ nafsun mutuma inna. Ṣé ọlọ́dá kọmọ́ ṣáṣẹ̀ ní wa ní nafsun mutuma inna. Irú ẹ̀ nígbà ìlàmẹ́gbọ́n ṣẹ̀ ní wa. Nafsun mutuma inna ẹ̀mínú. Ẹ̀mínú ẹ̀. Ẹ̀mí tó pọ̀ kàbálẹ̀. Irú ẹ̀mí ilé ni ẹ̀mí tí ń tẹ̀lé tọ́lọ́ ẹ̀mí lẹ́gbẹ̀ẹ́ ẹni ẹlẹ́ ilẹ̀ ní tó ṣe pé tọ́lọ́ nìkan ló máa ṣe àṣẹ ọlọ́ nìkan ló máa sọ̀dẹ́ orí àdáṣùn mọ̀pàá ẹ̀mí tó ní fọ́kànbàtí àwọn ẹlò nígbà bá gbọ́rọ̀ àwọn ọ̀rọ̀ báyìí àwọn àti bí ní káwọn àṣọmọ́ àúdá àwọn wá dáadáa náà ni a bá àwọn ṣọmọ́ mùsùlùmí náà wọ́gẹ́ jẹ́ mùsùlùmí náà kọ́ wò tí ó wà mùsùlùmí náà bẹ ní ìbẹ̀lára rẹ̀ irú ẹ̀rí ní ìdí wọ́n ṣọ̀fún lọ sí máa ń máa ń bọ́lá rẹ̀ irjì ma wá padà bọ́dọ̀ olúwa rẹ̀ rọ́ọ̀dẹ́yàtán lẹ́ni tí wọ́n gan yọnu mọ́ọ̀dẹ́yàtán lẹ́ni tàà sí yọnu sí ó lè fún ní ibi ìrìnbà dárapọ̀ máwọn ẹrù mi ẹlẹ́rẹ́ ọ̀nà fún ní ìjẹ̀mìnàjì wọ́n má dì sọ́nà ní lọ èkúlúwà ohun yọ́sẹ̀ ni wà náwà ní wẹ́bí báyìí ohun اللهم اجعل نفسنا نفسا مطمئنة ẹ̀mí náà sọ̀rọ̀ pé àwọn màláìkò sọ pé ìnáàrọ̀ pé kí rọ́ọ̀fún yàtọ̀ màrùn-ún káwà ní ẹ̀mí fásitì lè fi ìgbáàdì wọ́n ni fún ìjọ́jọ́jọ́ iná ni iṣẹ́ ẹ̀mí kí wá mọ́ jẹ́ nafsul mutma'inna ó ní bó olóṣe nítọ́ àtúnṣọ́rọ̀ bàbá subhanahu wa ta'ala dákúnmọ́tọ́ ààrẹ gbogbo tí wọ́n náà bá mọ̀ fún olè fi ran ra rẹ lọ́wọ́ láti bọ́ kú òdíjì ẹ̀ṣẹ̀ ló ló tó bá ẹ̀ká gbogbo kan lọ ń gbé ẹ̀ṣẹ̀ yẹn ti ń sọ ń dáwọ́ orú ọ̀rọ̀ bẹ́ẹ̀ ó kò ń bẹ́ẹ̀ kaláwọ̀ ọ̀rẹ́ kan lọ ń bá rìn lọ fi ń dákú ẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ mọ́ fa wọn rìn mọ́ káníṣẹ́ kan lọ ń ṣe lọ fi ń dárú ẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ mọ́ ṣiṣẹ́ yẹn mọ́ má ṣe má kí ní ma wá ṣe wọ́n tó ní ọlọ́run fílẹ̀wò wáwọn tọ́lọ́wọ́n ṣe anábi ah, tí ó yá wa ó ní ma ń dára kàṣí àmìnà àwọn wọ́n wọ́n khairan min ẹgbà rẹ̀ tí kẹ́kẹ́ tó ń jẹ́ ah, ọlọ́run bó bá fún ní replacement tó dájà ọpọlọ fílẹ̀ ìlà ètò ayé tàwà yí ọlọ́run ti parí rẹ̀ mọ́ Ṣé ṣe máa ìwá ní ibi iṣẹ́ sọ́lẹ̀ ha, ìrìnkí ni máa ṣe ẹlọ́pọ̀ iṣẹ́ bí àmọ́ gíní máa ìwọ́n bí ṣẹ̀gbò náà. Kúrò àwọn bá ń gílẹ̀ sọ́ṣe ìtọ́nù ó tún mí ọwọ́, ó tún kí ó tún kéjì nǹkan lè fẹ́ lè máa wó kí ọlọ́wọ́ kó ṣe. Olúwa mi bá dé ó bà wọ́n tọ́lú ààrẹ tọ́lọ́wọ́ bá ṣe fún. Àwọn tó wá mú ọgbọ́n mọ̀ fi ó pé bóò lọ ti ṣe ọ́nà òjú wọ̀n náà, wọ́n ti wọ́n parọ́ rẹ̀, kò sí yí ọ́n tó tọ́. Ọlọ́run ló dé. Ọlọ́wọ́ àwọn tọ́lọ́wọ́ bá dé sí pé ṣe ayé wọn. Àwọn tó ń pariwo ní pé bóò ló ti ṣẹlẹ̀, bóò ló ti jẹ́, ọ̀rọ̀ àwọn ṣe wá bí tó ń tàà tó bá mọ́rọ̀ lọ́wọ́ bá ṣe báwọn kí ẹ̀ta ọ̀rọ̀ àwọn náà ṣe wá bí tó tàà ọlọ́jọ́gbọ́ ìlànà ìyá àti ẹnu òdámọ́ àmìlì tó wọ́n ó àtìjẹ́lú yẹ̀lú onímọ̀dí ṣàdó àgbógbó ṣàmì àbájútì tó wọ́n ó ṣiṣẹ́ lílọ yìí ó dínà tí ọmọ ìwọ̀n هو ثلاثة آه مين واو مين ما ومية ليو بلدع ويجينا النفس الأمارة للسلم هي النفس الشريرة والنفس المطمئنة وثلاثة آه مين ألاكة هنا النفس الموام عادوا نيو سلاكة تعطن بيجينا àwọn ni annafsula wà máa náà ní annafsula mọ̀tàmà iná annafsula amọ́rọ́tùrì ṣù náà ni annafsula wà máa annafsula wà máa àwọn méjèèjì ni wọ́n jọ lé àwọn ìṣẹ̀ṣà méjì pé lẹ́ta àwọn àdínmẹ́ta náà ní tọ́láṣùgbọ́n fi láàkínkọ̀ annafsula wà máa yìí ṣiṣẹ́ fún méjèèjì ni torí kí ni annafsula wà ó ní ẹ̀mí tí ó máa bá ọ wí lórí irú ẹ̀mí títí ilẹ̀ ẹ̀mí rẹ̀ jẹ́ ọgbọ́. ẹjọ́ ẹgbẹ́ ànáfṣùn àmọ́rọ́tù bí sùúrù ní gbé káàkiri tí ẹgbẹ́ ànáfṣùn ṣẹ̀rọ ìrọ̀ ní mẹ́lẹ́mẹ́ ẹ̀mí bú tí ma ń pàṣẹ bú. òun náà ti là wá mọ̀ nígbà tí ẹ̀mí ẹ tẹ́ni tó ní tó bá wá lọ rèé ṣàwọn dáadáa kan tó ti ọpọ́sìtì sí sọ́fẹ́ ẹ̀mí tí ò bá ti kírun irú ẹ̀mí wo ni láwọn bá ti ṣe wù ṣẹ̀rí lásùnàmọ́ra fúnṣù ó kà ṣíjọ́ kan lórí wọn àtàwọn àpá lọ́wọ́ nígbò náà bá kírun òun náà wà lórí kírun ẹ̀mí rẹ̀ yẹ ṣẹ̀rí lọ yẹ yóò kàn jìnà wámọ̀ yóò máa bá wí wọn náà wá ń kírun lọ́rẹ́ gbàǹgì ló lọ sí ẹ̀sìn lọ́dí wá sí ẹ̀kí wá lọ́wọ́ ń kírun inú wọn náà wọn náà wá bá wọn kírun ẹ̀mí gbó mọ̀ bá olówó rẹ̀ wí nígbà tí wọ́n ti ṣe dáadáa ẹni ẹni rẹ̀ náà àwọn àmàlò náà kí mú ma máa àwọn àmàlò náà ìjọ tí ẹni náà ma bá sáré pé ìwọ náà ìwọ náà wá ń ṣe báyìí ìwọ tó ọ̀kẹ́ ń náà wá ń wọn ṣe wọ́n fọwọ́ pàyẹ olórin lára ìwọ ìwọ náà wá di pé wọ́n náà owó tọ́ ìwọ ń jalè wá di pé wọ́n lówó wọ́n náà tí wọ́n ń dábàrú ẹ̀ mọ́ wọn lójú pẹ̀lú àlàyé ìlú òtọ́ níṣe méjèèjì ló ní làwọn àmàrà méjèèjì pọ̀ àwọn mìíràn wà fà ìgbà táwọn wà tó àdáwọ̀sùn làwọn àmà àwọn ni náà fi ń jẹ́ làwọn àmà ìyà ìnáfùsùn lè mú tàwọn ìyà المترددة بين التوبة والمعصية olẹ̀rí tí ń lọ ń bọ̀ lórí pé ṣe ń túbá bí ẹ̀ṣẹ̀ yìí má ṣe má àbí ìmọ̀ bá tèmi lọ jàrí àbí ìdáhùn ó yẹ máa ṣe lọ jàrí wọ́n ló ní àdáwùsú àlùmọ̀wà èyí àlùmọ̀tàrà ó ní ìrànlélò ìrànlélò mẹ́ta tàbá gbàbá yìí tàbínà àgbà bá ní ẹni kan náà tẹ̀lé mẹ́ ẹ̀yìn mẹ́lò ẹni kan náà orí ẹ̀mí kan ní gbogbo tàwà sọ̀rọ̀ yìí tí mọ́ ṣẹlẹ̀ alwánu ààrẹ ẹni kan yìí náà ni al'amọ́rọ́dún ìṣò ó di annáfíṣẹ́ rírọ̀ ẹni kan náà sí ó túnmọ̀ ìlà òun náà ló sì máa nà wá náà tí ó máa bá ẹni ara rẹ̀ wí alàbúgbà ṣọ́rọ̀ fún mẹ́ta ó fún méjì ìpẹ́lẹ̀ kan bí ẹ̀kọ́ lọ́kọ́ ni ọ̀rọ̀ ohun tó yọ ọ̀rọ̀ gẹ́gẹ́ ní kémi àti ó mọ̀ pé ẹ̀mí kémi àti ẹlẹ́ ìdọ́nlò ìrù tí ó máa a máa pa ọ́ àbí ìpa ẹ láṣẹ ọ̀dánilówà ẹni a tó mọ́ sọ dáadáa fún àbí ìmọ́ dáadáa fún ẹ tọ́ bá wù àbàjẹ́ sí mọ́ lè rẹ́ máa rẹ̀ ẹni rẹ̀ máa ń sọ pé ìjọ́ tí ah, ó dàbí ìṣọ́gbẹ̀ fún ìjọdá burú lọ́dọ̀ ọlọ́pọ̀ ọ tó ń dá sílẹ̀ wà lára àbí tó bí òṣùwà ìpòrà pé láà ọkọ̀ sí mo fi yẹ́wò ìrìnà pé yáàmú wà láà ọkọ̀ sí mo fi ìrìnà ṣe ìlàwà Àyàṣà ìrìnà sáàrùn àìsàn ìrìnà فلا خارجين على بل يريد يسأل أيان يوم القيامة فإذا برق البصر ورصد القمر وجمع الشمس والقمر يكون الإنسان يومئذ أين المطر فإلى إلى ربك يوم المستقر يكفر الإنسان يومئذ بما قدم وأخر بل الإنسان على ربه بصيرا وقد ألقى معاذيرا لا يحرك به لسانا لتحذر به إن علينا جمعه وقرآنا فإذا قرأناه فاتبع قرآنا ثم إن علينا بيانا كلا كيف يكون العاصفة وتذرون الآخرة إني يومئذ ناظرة إلى ربها ناظرة ويوم يوم الناصرة تنزل أن يفعل بها فاضية كلا إذا بلغت التراضي وقيل مسقاط وظن أنه الفراق وإذا الساق بالساق إلى ربك يومئذ المساق فلا صدق ولا صلى ولكن كذب وتولى ثم ذهب إلى أهله يترقى أولى لك فأولى ثم أولى لك فأولى أيحسب الإنسان أن يترك ألم يكن أمة مما يهدي ثم كان على وقر وتقوى فجعل منه الزوجين الذكر والأنثى أليس ذلك بقدر على أن يؤتي الموتى أمر الله سبحانه وتعالى من يذكره وأنت وقلبه ọlọ́dọ́kùnrin ṣáṣẹ̀lẹ̀ fún mímọ̀ rẹ̀. Ọwọ́ ìmọ̀pá pẹ̀lú ìjàmbá jábá yìí ní jẹ́ ẹlẹ́ẹ̀kẹfà. Abdullahi wa subhanahu wa ta'ala ọlọ́dọ́kùnrin ṣáṣẹ̀lẹ̀ sí lọ́wọ́ wa. Àwọn tí ó lórí pé pé ilé ti kálukú wá rí sí ọlọ́dọ́kùnrin ṣáṣẹ̀lẹ̀ lọ́wọ́ wọn. Àbíkẹ́ kíláà ọlọ́fin máa ń tẹ́wọ́ gbaṣẹ́ ọlọ́dọ́kùnrin ṣáṣẹ̀lẹ̀ gbaṣẹ́ wọn. Àlùmọ́tàbà ti jẹ́ ìṣèlú ilé ṣúgbọ́n ọlọ́mọṣà kó iṣẹ́ wa gbogbo àwọn àmọ́ràn kò ló àwọn àìsàn ọkàn tí wọ́n ń bá ṣe olórí jẹ́ ọ̀nà dáàbò máa ti ṣàdánwò bọ̀ ní gbogbo àwọn àìsàn ọ̀nà dáàbò máa ti ṣàdánwò ọlọ́run lọ́wọ́ subhanahu wa ta'ala ayé wa ọlọ́mọṣáàjò dáa ayé wa ọlọ́mọṣáàjò dáa ìyáàmà wa ọlọ́mọṣáàjò dáa ọlọ́mọ tó ní báyé wọ́n dáa alìjàmọ̀ wá bàjẹ́ alìjàmọ̀ wa náà tàbí ó dáa wọ́n torí ẹ̀báyé tàtọ́wọ̀ fún القيامة ومتى تتقوى ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار إما نقرأ القرآن إما nípa fíìmà lẹ́wà Muhammad ìmọ̀ nípa ṣìyà Islam lọ́lápọ̀ ti ṣe ìṣà ìwà lẹ́wọ̀n Al-Qur'an ṣe ní ìfẹ́ tí ó máa rọ̀ اللهم máa ń ṣe kó ń tẹ̀ àdúrà اللهم إنا نسألك المعافاة اللهم إنا نسألك المعافاة اللهم إنا نسألك المعافاة يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين وصل اللهم وسلم على عبدك رسولك محمد وعلى آله وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك يعني ليه ذكر طب تفضل ليه مو ذاك شنو نعم اه طيب

wa báraka méjì bẹ̀rẹ̀ kó omi ìṣẹ́ráka méjì alákọ̀ọ́kọ́ wa fẹ́ san méjì alákọ̀ọ́kọ́ padà wọ́n ní bóòlù kó ti san ìbéèrè àti dáwọn ìdáwọn ìdáwọn láìlẹ̀ ìgbà ìdáhùn kan láṣẹ o ní pé àwọn onímọ̀ ẹni wọn kò lórí gbóòlẹ́ni yóò ti san padà látàrí ẹgbà wá tó wá látọ̀dọ̀ nẹ́gbà Muhammad sọlọ̀bà ìgbà wá kan ní ìyà àtẹ́ìtọ́mù sọ́nà bẹ́ẹ̀ láti lọ ní kírò fàálẹ́ ìkúnbí sàkíyàn tó bọ́kà ẹnu pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹnu ọ̀pẹ̀lú farabalẹ̀ ọ̀nà àdìrọ́pù ìtẹ̀ bá bá níbi ìrún náà fàṣọ́lù ẹ̀tì ìyẹn máa fàá takùn èyí tó bá wá pọ́ fún yí ẹgbẹ́ rákà ẹ̀bá méjì ìwáyà kan wá ní fa àtímù ẹ kọ̀mplíìtì ẹ̀ ṣẹ̀fẹ́ jẹ́ fa kọ̀mplíìtì nǹkan ó tún ṣe ẹ̀fẹ́ ọkọ̀ ní template kí wá lẹ́fẹ́ ṣe ẹ̀fẹ́ kọ̀mplíìtì ẹ̀ ìwáyà kan ní fákọ̀dù àwọn onímọ̀ tó wá tún fákọ̀dù yẹn sí ẹ̀sán gbèsè èyí tó bọ́ fún tọ̀ téèyàn ó wá irú tí èèyàn bá jẹ lè yóò ṣe jẹ́ máa lè yóò sọ jẹ́ sọ ní gbogbo fèsì tó wá wà yìí ó jẹ́ kọ́rọ̀ wá ju méjì lọ́nà wọn ta ó dà ju méjì lọ àwọn míì wá ní ìgbó ṣe pé táṣẹ gbèsè ni ẹni ó bá rátà méjì gbẹ̀ rátà méjì gbẹ̀ ìyẹn ti di rátà méjì àkọ́kọ́ tiẹ̀ rọ̀ṣẹ́ tó yẹ pé completion ló fẹ́ ṣe ó fẹ́ complete ẹ̀mí yẹn ó tún wá ṣe méjì tó bá yẹn ni ìbẹ̀rẹ̀ méjì míì tó bá mú wá ó fẹ́ ṣe kọ̀m̀plíìtì méjì tí ó bá tọ̀ méjì bẹ̀rẹ̀ ó ní bá àti máa ń kí méjì míì tàbá lóye kọ̀m̀plíìtì ẹ̀yẹn àyè máa ń kí ó sókè mẹ́ àyè sì máa fásíà nìkan là á máa ń kà àyè sábà ka ṣòro wọn ní bá ti wà sí ilé ìlọ́rọ̀ tó pọ̀lọpọ̀ àwọn àṣà àwọn tó pọ̀ náà àṣà náà ni wá ní òǹdó náà kọ́ ẹlẹ́ni bá bá méjì irú kí ló bá èyí tó ti kàfà sí ànìkan ní wọ́n sì kéwó kè bá èyí tó gbọ́ fún o lè tó ti kéwó kè tó ká súrà lẹ́yìn pàtẹ́ ha gbèsè tó jẹnu wọ́n ní pàkùkú gbèsè ní kó sílé ní mẹ́kúsàn ìjẹ̀lé wá ní kó wọ́n ti tàlá ọmọ ṣe kéré tí wọ́n wá kírun tí ò ní sí ìtẹ́ tí ó tún fi ń bẹ̀rẹ̀ àwọn tàwọn kọ́ wá dáhùn sí ìmọ̀ ìmáàmù ṣe gẹ́ni ìmáàmù àwọn ọlọ́wọ́ àná nígbàtà àwọ̀rọ̀ ìlọ ọ̀rọ̀ ìgbó àwọn tọ́rọ ọwọ́ súnmọ́ lòdù jùlọ wọn làwọn tán ní kó kọ̀mpútì tí ó mọ̀ ní wípé fáàkì bú táwọn yẹn lọ rẹ̀ mú yẹn bọ́lọ̀ ń kọ̀dọ́ nínú lárúbáwá kò túmọ̀ à ń san gbèsè nìkan ọ̀gọ́ ìmọ̀ túmọ̀ àkàṣe nǹkan gbà mí ìmọ̀ túmọ̀ complete nǹkan meanwhile fa àdínkù owó olè ẹ́bà túmọ̀ ẹ̀sẹ̀ gbèsè wọ́n mọ̀sọ́lá méjèèjì túra wọn èyí tó jọ mọ́ òtòtò jù ní pé ká kọ̀pléǹtì èyí tí àbá eléyìí tó ṣe ṣùgbọ́n òkùnkùn lọ àmá eléyìí náà bàbá ọ̀rọ̀ matsala ìyájọ́ ìlàbíyájọ́ ìṣẹ́hàdìyà àyè gbà bí matsala báyìí àyè gbà mú tí ẹ ìdẹ́gẹ́gẹ́ ìmúti ọgbọ́ mú tí ẹ ìdẹ́gẹ́gẹ́ ìmúti ibi táyé ò bá ti gbà mú tí ẹ múti ní pẹ́sẹ́ ìkẹyọ̀ kan lágbọ́gbọ̀ mú ẹni tí ò bá wá mú yóò àwọn agbẹ́wùlẹ̀ kí lábá sí àwọn àbábá kan gbọ́ ọlọ́mọta fún alágbọ̀yọ̀ ọlọ́mọta Fọ́tọ́, bí ọlọ́gbìn ara ẹgbẹ́ tí ń gbà ṣùgbọ́n yóò máa ṣogún síwájú náà lè máa kọ́lé fún tàkọ́ ọjọ́ ọjọ́ ìjọba ìjọba ìjọba náà fọ́nbọ̀ ó yá ti ṣínú ìtọ́lọ̀ rẹ̀ gbé ìgbàjú wọ́n Thank you olórí àbá ìyà fọ́tò wọ́n náà máa ṣe bẹ́ẹ̀ Ìfàṣìkò tó wà wà. A ní òṣàṣìkò tó wá ní kwẹ́ṣẹ̀ mẹ́ta. Inṣàlá bá bá ti kí tàràwì ìtẹ́wọ̀n bèèrè tó bá wù. Ẹ àmà fàṣíkúlẹ̀ ní ṣe inṣàlá lẹ́yìn tàràwì àmà fi ṣẹ́gbú mẹ́wàá tí ó yẹ ìsàlẹ̀ láti máa fi bèèrè láti máa fi tàjí àwọn ẹ̀ṣẹ̀ nípa ọ̀rọ̀ àyíyà àkọ́tò. Mọ́sálẹ̀ محمد صلى الله عليه وسلم النبي أشد الناس عذابا يوم القيامة المصورين alábi láwọn ẹni tí ìyàwó dàgbàdà lọ́lọ́pù ìyàwó òun làwọn ẹni tí wọ́n mọ́ ìyàwó yọ̀kọ́ wọ́n sọ fún wọn lọ́lọ́pù ìyàwó pé àhàyú máa sọ lápùpù mi níjẹ́ yìí náà dá ilẹ̀ náà ti dẹ́dà nínú ọ̀rọ̀ yìí tátà nẹ́bí wá ń sọ̀rọ̀ yìí ìran àwọn ayàwòrán mẹ́ta ní ìjẹlá ìjọ náà àwọn ìran àkọ́kọ́ o ní àwọn oní aláà àwọn agbẹ́wò kúta léèrè tí kí wọ́n mú kúta báyà pátánlá wọ́n àṣíra wọ́n mú jẹ̀ tí wọ́n jẹ̀ gbé àwòrán yẹ̀ jáde ìran àgbẹ́jì àwọn ilé ìtàtúlà àwọn agbẹ́jì lè náà ìran ilé ti ní arọ́sọ́bìtì àwọn arọ́sọ́ àwọn ayàwòrán àwọn ẹ̀rọ dàbí àwọn artist ti wà ló tí yóò ìyàbá ìkọ̀ ìyàbá onímọ̀lú méjì ìran kẹta ni àwọn oní accessories accessories yẹn o ní àwọn tán máa ń fi òun àwòrán sára aṣọ lẹ́sẹ̀ káàkiri ànábìmọ̀ jọ náà tọ́ ìgbàtọ́rọ̀ wá dọ́rọ̀ à ń fi kámẹ́rà ya fọ́tò à ń fi fóònù ya fọ́tò tí tí ọ̀rọ̀ táà nẹ́bí ìṣọ́njọ́ sí ṣó wà applicable sáwọn ilé iná tàjá fàkàtàlàfà ààrẹ̀lẹ̀rẹ̀ ẹ̀nà onímọ̀ tí ó ti ni àwòrán ní ẹni bá ti ń já fọ́tò náà ìlú ìdájọ́ àwọn ilé ìgbẹ́ lórí tọ̀nà wọ́n nítorí pé kò ló ń kọ méjì jẹ́ pé ẹni tó yà sílẹ̀ tó náà sọ́pẹ́ ayẹ́rọ lẹ́yìn bá ṣe jẹ́ lọ́nà pé kí ẹ̀rẹ̀ kámẹ́rà aláṣù tasóyẹ aláṣù tasóyẹ irinṣẹ́ ìyàwòrán ọ́nìkòrò náà àwọn nígbà wọn nígbà náà wọn sáà láṣùkú wà ìpé báwọn ni wọ́n á ní kámẹ́rà àwọn tó pọ̀ ṣòro wọ́n lè tọ́ra wọn wọ́n ní sámẹ́rẹ̀ ilé gbogbo iṣẹ́ táwọn tàná ń ṣe tí wọ́n fi wà nípò tààtù lè pè wọ́n ní ayàwòrán amẹ́rẹ̀ yóò ṣe ìbáwẹ̀ ilé ìlú lọ́jọ́ tí kò lọ tọba ìwò àwọn ilé ìgbò òṣè pé wọ́n mú ẹdìzáìnì ẹ̀ wọ́n sun ojú wọn fún nínú ọkùnrin ló wà sí ó gbòyìn ibò láti wá jọ bí wọ́n jọ ara wọn ní ìṣòrí ìdílé ìdájọ́ ìròsìn nínú orí wọn fáwọn ìyàwó ìdìmọ̀ sí ilẹ̀ ọkùnrin bí kò sí lórí ìtìmọ̀ agbára àdá tó ọ̀rọ̀ ni wá lọ bẹ́ẹ̀ ọ̀nà àlá ọ̀nà ọ̀lọ́gbà tó gbé máa jùlọ pẹ̀lú ẹjọ́ tó ti pọ̀ yìí ìmọ̀ràn tí ènìyàn ń sábà fẹ́ tí ó bá ṣe pé necessity bá dé àbí bóyá fẹ́ kọ̀nfàmù kankan bóyá fẹ́ rẹ̀kọ́dù kankan bóyá kankan fẹ́ ṣe kankan ìgbà ìjàtò yìí tó bá yí pé yóò mú tí yàn òfin yẹn yóò náà àwọn tí wọ́n ní ó mọ̀ ìyá gan àwọn náà gbà fi necessity mínísì ọba fẹ́ travel lágbàáyé lónìí ọ lè travel without international passport international passport rí òsì lè wà gbádùn ìdìbò without capturing fún capture rẹ̀ ó lè fídíò rẹ̀ owó tà ń ná láyé lónìí gbogbo wa títí sísẹ̀lẹ̀ ní owó àwòrán ti wá ní gbogbo tọ́ ìbéèrè yẹn ní ṣókí ìṣà ìdáhùn rẹ̀ tàjà lóbù àwòrán kí ní orí jẹ́ ó ṣe kí ní àtàkì jùlọ ìsìn tí ẹ mọ́ àwọn èmi lójú olóbìnrin tí ń yàmọ́ tó wẹ́lẹ́ àwọn yàrá rẹ̀ yá orí fóònù òun náà ló wá fóònù rẹ̀ mi sọ̀nù náà ẹ̀yẹ́ sọ̀nù ó lè má sọ̀nù ẹwọ wọ́n wúrọ̀ tí ọjà ìlòmí ilé ní access ní ó sọ̀rọ̀ àbí kankan abẹ́nìkan ti ẹ̀rí ibì kan àbó ní kẹ́nìkan bọ́ sí ìkankan mẹ́ òun wà mọ́ bí òun kankan wúrá kọ́lù wọ́n láti wọlé òun bá tẹ̀ ó tẹ́ báyìí ó pé fọ́tò rẹ̀ jáde èmi ò tún gbéra rẹ̀ sórí kejì ìkò náà olóòrùn ìyàwó kí wọ́n yára rẹ̀ lórí kejì wọ́n polówó ọjà ní àbọ̀n polówó ara rẹ̀ sọ́lọ́sọ́lọ́ a máa fa wa béèrè pé ẹn táwọn bá rí àfá àti bá wá sí ń kọ́ ó lè jẹ́ tó lékè lọ́dọ̀ rẹ̀ ni pé kò sí nǹkan tí òmùrú mẹ́rin èyí wọn dípò àfáà yẹn àmẹ́yà wọn láàrin wa náà عبد الرزاق بن عبد المحسن اللي بدأ حفظه الله أنا بعدين وياه nígbà àwọn tó gba fídíò tẹ̀lé ìpọ́jọ ọdún arìnbẹ̀lá yìí máa gbà ẹni ẹni fún òṣìgbà wọ́láwà yóò lọ sí wọ́gbọ́lọ ọmọ tó jẹ́ tó àgbàrá àgbàrá alápàdà padà bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yóò jẹ́ ọmọ wà tó yí lọ yóò lẹ́ ìtara sọ́yìn láàrín àwọn aṣọ́nà àwọn akẹ́kọ̀ọ́ ṣe أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله